إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول لكم ọba tí هو لا lọ́rùn láti máa bá kíkà ìyáàbò sọ̀rọ̀ lè ìmáàmì Sharafuddin Al-Nawawi tí rárá jẹ́ ìyáàbò sọ̀rọ̀ níbi tí abadé òun náà ni báàbù amúri bí ẹ̀dá ìlànà síwájú ká tó máa bá wa kíra pẹ̀lú pẹ̀lú wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh. السلام ورحمة الله وبركاته. نعم. بسم الله الرحمن الرحيم. قال المصنف رحمه الله تعالى: باب الأمر بالأعداء أعمالا. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال تعالى: إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال وعظيم أن يحملها وأشفقنا منها وحق العبد الإنسان إنه كان ظلوما جهولا عن عمرو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا احتمل وإذا احتمل خان متفق عليه وفي رواية ويصاب ويصاب وصلى وزعم انه مسلم وعن حذيفه بن اليمان رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثين قد رايت احدهما وانا انتظر احدهما قد رايت احدهما وانا انتظر الاخر حدثنا ان الأعمال تبدلت في بدر القلوب في بدر الكنوز الرجال ثم نزل القرآن فعلموا فعلموا من القرآن وعلموا من السنة ثم حدثنا عن وقع عن وقع أمانة فقال ينام الرجل ينام الرجل الناقص فيقبض الأمانة من قلبه فيضم أخوها مثل مثل الوقت ثم ينام النومة فتقبل فتقبل الأمانة من قلبه فيظل أثرها مثل أثر وجهه الإمام النووي رحمه الله بيتي أنفي بواسرني من لو نكرا رياض الصالحين ونني ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì tí ó lágbára tó ṣe pé àwọn ìgbà mùsùlùmí máa fi ṣe ọ̀ṣọ́ láti máa fi jẹ́ mùsùlùmí gidi ni. ọ̀gá kò ṣe pé tábà fẹ́ sọ pé èèyàn ń jẹ́ èèyàn pẹ̀lú àwọn ọ̀ṣọ́ kan bóyá yóò ní àwọn ẹ̀yà aṣọ kan tí ó wọ̀ ó ní àtúrò ah, àtúntọ́wọ̀ yìí ọ̀ṣọ̀ṣọ́ irú fìlà tó dé yìí ó ní ọ̀ṣọ̀ṣọ́ irú bàtà tọ́wọ̀ ó ní ọ̀ṣọ̀ṣọ́ irú ìgbà míì kéyìn ó wọ ẹ̀yà ló àwọn kankan ó bá ní ẹ̀ka sọ̀ṣọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn ní máa ń ṣe ọ̀ṣọ́ sí ìjẹ́ mùsùlùmí rẹ̀ ara àwọn nǹkan tí ọmọ bí ń ṣe ọ̀ṣọ́ sí ìjẹ́ mùsùlùmí yàn òun náà ni ti afẹ́kà ní òní òun náà ni al-amru bi bí ó ṣe jẹ́ àṣẹ ọlọ́run ọba pípé a gbọ́dọ̀ máa ṣe àṣepé àmánà tó bá gbé sí wa lọ́wọ́ ká máa dá a padà. ọlọ́run ọba tó ra rẹ̀ ga sọ báyìí òun náà ni àkọ́kọ́ àyà tí Al-Imamu Nawawi tí wọ́n mú wá nípa ọ̀rọ̀ àmánà. wọ́n ní inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. wọ́n ń dájú ọlọ́run ọba ọ̀pá yín láṣẹ ní pé ọ̀pá yín ní àtiwọ́ ní àṣẹ àǹtò ẹ̀dú àmàna pípé ẹ gbọ́dọ̀ máa mú àmàna padà ẹni kíkẹ́ máa pé àmàna ìlà àhìlẹ́yà fún àwọn tí wọ́n bá ní àmàna ẹni kí gbogbo ẹni tí wọ́n bá fi àmàna sí wa ní ọ̀dọ̀ tó fi àmánà sí wa ní ọ̀dọ̀ ó di ọ̀ràn yẹn fún mùsùlùmí gidi o ó dá padà fún ẹni tí ó ní. táwọn bàbá ń ṣàlàyé àmánà wọ́n ní tutlaqu ala ma'ani muta'addida àwọn ìtumọ̀ oríṣiríṣi náà ni wọ́n máa ń lo àmánà fún lára rẹ̀ náà ni àmánà tí ọlọ́run ọba fún ẹ̀dá tamana Allahu ala ibadihi min al-ibadati allati kallafahum biha àwọn àmánà tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n gan ni ó gbé kọ́ wa lọ́rùn pé wọ́n mi nìyàn ó ṣe léyìí fún mi táwọn sì yọnu sí pé a ṣe é bákan náà nínú àwọn àmánà al-amanatul maliyya àmánà owó ń bẹ tó ṣe pé ọlọ́wọ́n bá fi sí ọmọ ẹ̀dá mẹ́niyàn lọ́dọ̀ àbí èèyàn náà ni ó fi síyàn lọ́dọ̀ bí máa bá mi tọ́jú ẹ̀ àbí dúkìá ó lè má jẹ owó kó jẹ́ nǹkan kan tó jẹ́ nǹkan dúkìá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àmánà mi náà pọ̀ kódà lára àmánà àmánà tu ẹ̀nì alqawliya àwọn àmánà ọ̀rọ̀ pípé ọ̀rọ̀ ni tó bá rí ẹnìkan tó bá pè ọ sí kọ̀rọ̀ tó kí ńgbà tó wá fẹ́ sọ̀rọ̀ ó wá ń wo ọ̀tún ń wò sí àwọn afáàjì kò yíyọ pé kò ti gbọ́ yé ikú ọ̀rọ̀ ti ń sọ yẹn ọ̀rọ̀ tí ò fẹ́ kétí kẹ̀tọ́ gbọ́ nù ọ sọ fún ọkọ̀ sọ fún ọ kí má sọ fún yàn ọ sọ fún yàn ọ̀rọ̀ yà kíyèsí o tí yàn bá ń bá ọ sọ̀rọ̀ ní jẹ́jẹ́ tó ń ti ń wò sí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn tó bá ti rí báhùn tó mọ̀ pé ẹnu tí èé sì ìdìlẹ̀ sọ pé ah, ẹ̀dàkùn ẹ̀mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún mi ó ṣe àmánà nù pé má wulẹ̀ gbérú ọ̀rọ̀ ilé mi lọ́wọ́ kò dìgbà tí bá ń sọ pé ẹ má sọ fún yẹn o sóun ní wọ̀ tó ń sùn gbà tó fẹ́ sọ ọ̀fẹ́ kéèyàn gbọ́nù sùúrù àwọn ọ̀rọ̀ yìí náà ni àwọn afá ẹ̀yìn wọ́n máa ń ṣàlàyé wípé a gbọ́dọ̀ máa kíyèsí ní gbogbo tí bá ń jẹ́ ìṣesí wa pẹ̀lú àwọn èèyàn nípa ọ̀rọ̀ àmánà ẹ̀rí pé àkọ́kọ́ ń tí akọ́ṣàlàyé òun náà ni pé àmánà láàrin wa pẹ̀lú ọlọ́run ọba gbogbo ayányá àti mi àti wọ́ náà la gbà àmánà lọ ọlọ́run ọba tó àyà yìí náà ni àyà tí a kàn ní ẹlẹ́ẹ̀kejì tí alimami Nawawi rahimahullah tí wọ́n fi ṣe ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni ìta múwáyì òun náà ni pé gbogbo tá a bá ti gba àmánà ká máa dá padà fẹ́ ni tó ní ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní aya suratul ahzab ọlọ́wọ́n bá ní inna aradna al-amanata ala as-samawati wal-ard ọlọ́run ní ṣẹ́rí àmánà àwa ọlọ́run aṣẹ́rí àmánà pé kí sánmà ọgbà kílẹ̀ ọgbà wọ́lìjìbà àtúngbè fún òkè náà pé wọ́n náà gbà àmánà fa abayna an yahmilnaha òkè sánmà. ilẹ̀ wọ́n kọ́ láwọn olè gbà mẹ́nà ọlọ́wọ́n ọba wọ́n láwọn olè gbà wọ ashfaqna ẹ̀rú bá wọn láti gbà pé àmọ́nà ọlọ́wọ́n láti gbà wọ́n nípa àwọn ọ̀ka wà àmọ́ mi gbà ní tiẹ̀ yẹn ni pé àti wọn gbogbo wa pátápátá náà la gba àmọ́nà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kí ni àmọ́nà òun náà òun náà ni ìgbé kọ́ra ọlọ́run pé ọlọ́run ò ìwọ láàmà sìn yàtẹ̀mí àtiwọ́ lájọ gba àmọ́nà lọ́dọ̀ ọlọ́run àtiwọ́ tó sin lọ́run àmọ́nà tó gbà náà ló ń pé wọ́n tó sin lọ́run àmọ́nà tó gbà ó pé ni ó lè máa takò lákàyè rẹ pé àkúgbò ni mo fọ́nà ládéhùn àwọn àsìkò tó fún ọlọ́run ọba ládéhùn òun náà ni pé ìwọ ò rántí mọ́ ni ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí jẹrọ fúnra ní àpèjúwe tí ó sùn mọ́ ẹ jẹ́ ká wo ọmọ tí ń bẹ nínú oyún gbogbo àwọn ìdájọ́ ń fojú rí ọmọ tí ń bẹ nínú oyún nìsín àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó ṣe pé tí ìyá ọmọ bá bí ọmọ tán ní ọmọ wa sọ fún wọn pé yẹ tí mo lóyún rẹ tó wà ní oṣù mẹ́fà ní kíní kan ṣẹlẹ̀ níjọ́ tó wà lórí oṣù mẹ́rin kíní kan ṣẹlẹ̀ kó lóore sọ fún òun gangan ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí i nígbà tí mo wà nínú oyún rẹ̀ yẹn náà a á ọ̀rẹ́ mi rẹ̀ kan níjọ́ òun á ọ̀gbọ́ lọ́lọ́lá mi sọ kí wọ́n ọmọ tí ń ṣẹlẹ̀ ìyá yẹn ló dé ní sọ kí ni ni ọmọ sọ fún ọ kátó ní iye oúnjẹ tó jìnnà ìgbà tí yẹn bá wà bí ọmọ oṣù mẹ́fà ọdún kan ọdún méjì ọdún mẹ́ta wọ́n máa sọ fún ọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ni ó sì ń bẹ láyé o ò sì lè tó kẹ̀ kó sako pé kò ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ náà ni ọlọ́run bá wá sọ fún wa ní Al-Qur'an wípé òun èèyàn mẹ̀dámẹ́ ni òun rán ilé tí o tẹ̀ bá rántí kẹ́ rántí wa idh akhadha Allahu mithaqakum ó ní níbi ayatu mithaq yìí tó ní ayat ní ayatu mithaq mo fẹ́ rántí o tọ́lọ́wọ́n bá ní wa idh akhadha rabbuka. من بني آدم من ظهورهم ذرية وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا ọlọ́run nígbà tí anabi adam tí mo dá a tán ìgbà tí mo dá anabi adam tán mo wá fọwọ́ kan anabi adam ní ẹ̀yìn báyìí ọlọ́run wá fọwọ́ wọ ẹ̀yìn rẹ̀ wálẹ̀ gbogbo ẹni tí ó wáyé yányán gbogbo aláwa síwájú ọlọ́run níjọ́ yìí láti ẹ̀yìn nàbí ìlọ Adam ọlọ́ni òun wá ń fún wa ní àdéhùn àdéhùn tó ń fún wa ni pé alastu bi rabbikum ṣẹ́ ẹ gbà pé mi lẹ́nu tẹ́ máa sìn qalu bala shahidna àtẹ̀mí àtiwọ́ gbogbo alasọ pé ọlọ́run ò ajẹ́rìsí wọlé àmọ́ sìn ó túmọ̀ sí pé a fún ọlọ́run ọba ní àdéhùn a fún ọlọ́run ọba ní nìfàkì àdéhùn náà ni àdéhùn àkọ́kọ́ tó ṣe pé òun ni a gbọ́dọ̀ mójútó àdéhùn wa láàrin àwa àtọ́lọ́wọ̀n ọba kí ni àdéhùn náà òun ni pé wọn nìkan láà máa sìn gbogbo tí ń jẹ́ ìbádà ìbádà kì ká kírun lásán kì ká gbàwẹ̀ lásán kì í lọ sí jímọ̀ lásán kì ká lọ sí hajj lásán kì ká yọ zàká àkọ́kọ́ àdéhùn òun ni ṣahadatu an la ilaha illallah ìjẹ́rìí ipe kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfi Allah àdéhùn ta fọ́lọ́wọ́n bá ní o tó a ti sàdéhùn gbogbo pa àmọ́ kírun àmọ́ gbà rẹ̀ gbogbo tó bá ta ti ń jẹ́ ìbáàdà gbogbo ayé la fún ọlọ́wọ́n bá ní àdéhùn ẹni tó bá wá mú àdéhùn yìí ṣẹ ẹ̀hẹ́n òun kẹlẹ́ tó kọ́ ní àdéhùn gbogbo àdéhùn tí yẹn bá ń ṣe pẹ̀lú èèyàn pé a alágbájá tó bá gbé nǹkan sí lọ́wọ́ kọ́ra kò ní fọwọ́ kàn àmọ́ àdéhùn láàrin òun àtọ́lọ́hùn ọwọ́ àbàjẹ́ ó rí pé àárín òun àti èèyàn ní ń da òun àárín àárín òun àtọ́lọ́hún ọ̀dà irú eléyìí ètò bá ń tẹ̀lé tó bá kan náà sì ni tí wọn bá ní àdéhùn pẹ̀lú ọlọ́run ó ti ẹ̀wọ́n kí o ní àdéhùn pẹ̀lú ọlọ́run kó o mọ pé àdéhùn rẹ pẹ̀lú ọlọ́run ọ ẹni tí o bá pé fún kò ní máa yapa kò ní ṣe jàmbá àmọ́ náà ti òun àtọ́mẹ̀dámẹ́nìyàn torí ìtọ́ ga jùlọ ti mú lọ́wọ́ yìí gbogbo yìí tó bá ga òun náà yóò mọ wá lọ lábẹ́ gbogbo yìí tó kéré òun yóò mọ lọ lábẹ́ àdéhùn tó ga òun ni tó náà ni ọlọ́run sọ pé òun gbé e fún sánmà òun gbé e fún ilẹ̀ òun gbé e fún òkè ẹlòmíì lè mọ nípa ọlọ́run ṣe ń bá bóun ni ọlọ́run ti fẹ́ gbá àdéhùn fún sánmà ṣebí sánmà jamaat nǹkan bọ́ọ̀rọ̀ gidi tí ń sọ̀rọ̀ ni ilẹ̀ kì í sọ̀rọ̀ òkúta kì í sọ̀rọ̀ kí lọ́lọ́run fẹ́ gbé lọ́wọ́ kò sí tọ́kàn pẹ̀lú yìí o. ọlọ́run bá subhanahu wa na ó máa ń gbé òfin rẹ̀ kalẹ̀ ó sì máa ń gbé ọlá rẹ̀ kalẹ̀ bó ṣe wù sí fẹ́ni ṣe si sọ nípa kọ́làm ó ní lamma khalaqa ó ní awwal ma khalaqa Allahu al-qalam wa qala ẹ̀wù kálàmù nu sì bá sọ̀rọ̀ tí mo Eh, jamadu ni nǹkan bọ́rọ̀ gidi ní kọ́làm so ó sì fèsì fọ́lọ́hún ọba ó ní máa dá àkùtù kíní kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ náà sì fèsì fọ́lọ́hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni sánmà náà fèsì fọ́lọ́hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ na ni òkè òun náà fèsì fọ́lọ́hún pé ah ilé gbá o ilé gbá ọlọ́wọ́n ní ọmọ o máa nìyẹn lọ́gbà sínú ọ̀ká náà bọ̀lúmọ́n jàwúlà ọlọ́wọ́n ní aláìmọ̀ká lọ́mọ ẹ̀dá máa nìyẹn jàwúlà alábòsí lọ́mọ ènìyàn jàúlà aláìmọ̀kànlọ́mì lámànìyàn àwọn tó bá ń ṣàlàyé zọ̀nùmà jàúlù yìí wọ́n máa ń sọ pé ǹjẹ́ ọ̀rọ̀ yìí ǹjẹ́ ó kárí gbogbo ọmọ ẹ̀dá mànìyàn ni àbí àwọn tí wọ́n bá jẹ́ kò fá àrùn náà ní zọ̀nùmà jàúlù àwọn bá rí èyí tó wà nílẹ̀ jù náà ni pé ẹni tó bá mú àdéhùn ọlọ́wọ́n bá yẹn ṣẹ so òun yọ kó nínú àwọn ọ̀rọ̀ zọ̀nùmà innahu kana zaluman jahula ẹni pé tí ó bá ti tí ò ṣe tọ́lọ̀ ọba ní kó ṣe nínú àwọn àmánà ọlọ́wọ́ ọba yìí irú ẹni yìí òun ni zaluman jahula alábòsí ni aláìmọ̀kánni látara pé kí ni kò ṣe tọ́lọ̀ ọba fún un àdéhùn tọ́lọ̀ ọba gbé lọ kò tẹ̀lé tó ní pé níbí yìí kódà ara ti ń jẹ́ àmánà gan tó bá ní àmánà tìlùwìláyà kó tó gbé àṣẹ léèyàn lọ́wọ́ kíkẹ́ wọn lè mọ darí ilé mọ́gàjì àbí balógun àdúgbò abọ́bàálù àbí gọ́fúnà lu gọ́fúnà state àbí president state gbogbo àwọn nǹkan wọ̀nyí àmánà ni tí èèyàn gbọdọ̀ ṣàmójútó ohun tó bá jẹ́ ẹ̀tọ́ èèyàn lérí rẹ̀. na àdìsí àkọ́kọ́ ti bákan náà kí n tó kó mbẹ́ kódà láàrin ọkọ sí ìyàwó àmánà ni ìyàwó sọ́kọ àmánà ni ọkùnrin yàní tí ò bá ṣe ẹ̀tọ́ tó ṣe tó yẹ kó máa ṣe lérí ìyàwó rẹ̀ kò fún jẹ kò fún mu kò ra tuntun lọ́rùn kò wá ibùgbé fún kò yàtọ̀ máa ń ti àbùsí àmánà tó gbà lọ́dọ̀ ọlọ́run náà Ànábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ ògùn nàlùkì yàmà ẹlòmíì yóò dé lọ́kùnrin ìhà rẹ̀ ọ̀wà wọ́ ìhà rẹ̀ ọ̀wọ́ wọ́n bá ní kí ló dé àwọn tí ń sábòsí láàrin ìyàwó méjì náà oníyàwó méjì àbí mẹ́ta àbí mẹ́rin ọ̀ wá máa ṣe dọ́gbadọ́gba láàrin wọn ànábì ní ìhàrí ọ̀wọ́ kódà láàrin ọmọ téèyàn bí ànábì sallallahu alaihi wasallam kó ṣe ká mọ̀ pé àmánà làwọn ọmọ yìí a gbọ́dọ̀ mójútó wọn ní dọ́gbadọ́gba sọkásì mójútó wọn ẹgbẹ́ bí Islam bó ṣe kọ́ wa ẹni tó bá bímọ tí ò mójútó ọmọ yìí ọmọ yóò di àgbákò fún níwájú Ọlọ́run ẹni tó níyàwó tí ò mójútó yóò di àgbákò fún níwájú Ọlọ́run ọba tó ní pé al-amana majaluha wasi'a jiddan àwọn ibi tí amana tí ó fẹ̀ tó kárí ó ti pọ̀ jù bẹ́ẹ̀ ni níbi iṣẹ́ wa náà tá ń ṣe ká ṣe òdodo ká òdodo fáwọn èèyàn lòun ní jẹ́ àmánà kí ọmọ mú ìtọ́ da ọmọ lọ lé lọ pọ̀mọ́ra wọn pẹ̀lú ìtí ọ̀dá gbogbo kálukú lọ mọ jàǹbá ti ń bẹ níbi ibi iṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe ká má ṣe ìgboro eléyìí òun ní jẹ́ àmánà ẹ wá jẹ́ kí wọ́n á fi kíníkan ṣàkíyèsí fún wa ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn èèyàn máa ń retí àmánà sí àlùsùn náà wa wọ́n sì máa ń retí àfọkànsán sí wa tó bá dá nǹkan kalẹ̀ àìmọye àìmọye ni wọ́n sọ pé ẹ dákun àwọn onísùnà ní ẹ bá mi wá tó ń bá mi mójútó wàláyé wa burú fún ọ kó jẹ pé ká máa rí ìjàmbá látara àmánà táwọn èèyàn ń gbé fún ọ. ẹ rí i pé àwọn kan bẹ ní ìsìn ìjàmbá ọ̀jọ́ wọ́n ti fàṣù sókè wọ́n fa àwọn láwọn náà nírun bà jàǹbá ọ̀jọ́ wọn lójú tó bá tó wá rẹ́ni tó ti jàǹbá ó tó wá mọ́tò pé kò ṣe bídí a la ilaha illallah ẹ́ ṣé bídí a ni náà ló le jù torí ọlọ́run wọn ni kò ṣe bídí a náà olórí ló jìbìtì ó ní kò ṣe bídí a irú yìí ń gbòdì máa kágbá kó bára rẹ̀ ṣé ìsìn lálùkọ́ ni yìí ń pé ẹ̀tọ́ ẹ̀tọ́ ni kíní ìmúlẹ̀ máa ń ṣe yóò gojú bí kò jẹ́ dédé bídíà mọ̀káfíìnà tó sọ̀rọ̀ ní kékeré lọ torí tọ́lọ̀ ni mo ṣe léwọ̀ wọ́n á ní wọ́n á sọ pé wọ́n lè ṣe tó bá ní alágbáyà kékeré kẹ́ẹ́ kẹ́ẹ́ ṣe kíní náà á lè túná sí ni á lè túná rẹ̀ anẹ́sọ̀ lọ́wọ́ sálàmù ní ọkàn èèyàn yóò ọkàn tó ń mọ́nà lọ́wọ́ bá fọ́ mẹ́lámà nìyàn tó bá ń ṣàbòsí ó ń ṣe jàǹbá ó ń ṣe gbẹ̀ ọkàn wọn mọ̀ wá dúdú dúdú dúdú dúdú òun ló fa ọkàn wọn ti dúdú ọkàn ti dúdú bẹ́ẹ̀ ká dìtì fún wọn kò ní jọ wọn lójú bẹ́ẹ̀ káyà kúrálì fún wọn kò ní jọ wọn lójú àbí tí ẹ̀yìn àmì rú wọn tó bá wí fún wọn náà tó bá wí fún wọn bẹ́ẹ̀ bá láyà kúránì ni wọ́n ní ṣáàtù wíbẹ̀ ọ̀hún ṣáàtù wíbẹ̀ aláyà kúránì rẹ àdìsí anábì ni wọ́n ṣáàtù wíbẹ̀ ọ̀hún aláyà kúránì rẹ sẹ́ tòbí wọn tí wọ́n máa rí káàkiri gbogbo ẹni tí bá ń ṣèfẹ́ lókè náà sọ ní pé tí ń jẹ́ àmánà àfi ká mójútó kíní yìí yóò burú sẹ́mu ní tó sọ kó jẹ́ ká máa ní pé onísùnà lélẹ̀ yìí ká máa wá rí jàǹbá lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìsòkòtò pẹ̀lú ọlọ́gbà kọ́ máa ṣe jàǹbá fáwọn ènìyàn ó burú o ó burú torí pé kíní wọ́n ti ran kan àmánà sí sí ọ̀dọ̀ rẹ̀ so òun ni pé anabi sallallahu alayhi wa sallam hadith abu hurairah ni hadith alakọkọ wọn ni anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé ayatul munafiqi anabi ní àyà munafiki àwọn àmì tẹ́ẹ̀mà fi dá munafiki èèyàn mà anabi ní nǹkan ni anabi ká àkọ́kọ́ anabi ní ìdá haddatha kadhaba tẹ́ẹ̀bá ti rí ẹni tí ọjọ́ munafiki èèyàn ẹ máa rí àwọn àpẹẹrẹ kan lára rẹ̀ tí bá ń sọ̀rọ̀ irọ́ lẹ́nu bá ń bẹ̀ ìyẹn ni pé khoslatun minan nifaq ìwà kanu àwọn ìṣesí kan tó wọn fi dá munafiki mà nù sẹ́wọ̀n bá fẹ́ ní pé ẹni tí bá máa ń parọ́ lè sìn àwọn ẹ̀kọ́ mọ̀ tí wọ́n ní pé ah ó sọ̀rọ̀ kàfún mi ń jò ní ah eléyìí ah ó tún yàtọ̀ sí tó ṣẹlẹ̀ òpùrọ̀ ni ọ́ eléyìí náà ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tọ̀rọ̀ léwí ọ̀tọ̀ ní tá a bá ọ̀tọ̀ ní ti ń sọ òpùrọ̀ lágbájá yìí irú ẹni tí yẹn bá ti rí báwọn kí wọ́n mọ̀ pé nìyẹn irú ọ̀nà ló sì ń rí lára ara rẹ ni pé ah, ah irọ́ mi ti wá fẹ́ pọ̀ jù fa ah ìsámọ̀ ah, ah, jùlọ irọ́ irọ́ yìí náà lọ anabi ni kẹ́ ọ mọ̀ pé ìṣe ti munafiki kan ti ń bẹ lára onítọ̀hún nù. tó bákan náà anabi ni wa idha wa'ada akhlafa níjẹ́ tó ma fi dá munafiki èèyàn mà onípe tó bá ṣàdéhùn fún yín yóò yà pàdéhùn tó bá ṣàdéhùn yóò yà parẹ̀ gbogbo tí bá ń sọ yányá nípa ọ̀rọ̀ àdéhùn ẹ̀ nípa kórìí bẹ́ẹ̀ so náà ni kọ́mọ̀ ṣe kí ní kankan mọ́ àwọn ọkọ̀ islamic time ṣé kò sèmi rọ nínú lọ ọ̀rọ̀ yẹn nílẹ̀ lárúbáwá ni wọn ti máa ń ṣẹlẹ̀ wọn wọn wá ní pé wọn ní wọn ní táìmù àwọn òyìnbó làwọn fẹ́ lò táìmù òyìnbó tó bá ti ní táìmù òyìnbó ó mi pé ẹ̀gbáìlì gbàtọ́ sọ gẹ́gẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n bá àti mọ̀tò táni African time ṣẹ̀kọ̀ African time lọ́dọ̀ tiwa ó mi pé táìmù rọ́ ní jẹ́ báwọn òun ni pẹ̀lú eléyìí àṣà tí ò dáa ni tí mùsùlùmí gidi bá ṣàdéhùn kó yà wá ọ̀nà tó ń ṣe mú ṣe ni ìdá kọ́lítà fi ṣe ìnàám fa atimmahu fa inna nàám daynun ala al-hurri wajibun tó bá ti sọ pé náà lórí nǹkan kan tó fẹ́ ṣe tó bá mọ̀ pé á ah, àfikún ya gbìyànjú pé bò ní ó ti sì bẹ́ẹ̀ náà ni ọ tó bá ti mọ̀ pé ò ní lè ṣe torí pé ó ti ti pèsè fún ọnu ó ti di gbèsè nù o fa inna na'am daynun 'ala al-hurri wajib ó ti di dandan fún ọ fa illa fa kulla tó bá ti mọ̀ pé òní lè ṣe sọ pé rárá làálà yẹ kùn káyọ̀ ọmọ sọ pé innaka kadhibun tó kúrọ́ ni ọ́ lọ́wọ́ sọ pé sálà jìgì ni kò ní wá abáfà kìíní kò ní wá tó lẹ́yìn náà àwọn náà àwọn ọmọ sọ kìíní kan nítorí bá mọ̀ pé òní ṣe má ṣe inshallah òsì. fẹ́ wà lọ́la jímọ̀ á ìní wá àmọ́ kí wá mọ̀ pín tó rìnrìn lẹ́mìí ni pé ìní wá kí wá mọ̀ sí ni bóyá lápẹjú ẹni tí mo ti pé bó ní sọ́wọ́ ajímọ̀ ní ní kínlọ́la ní ọjọ́ba kí wá ní inṣàlá inṣàlá inṣàlá á á mo ti mọ̀ pé ìní wá ìgbọ̀rọ̀ sí bá dọ̀ lójú pé ń wà ẹ̀hẹ́ lọ́wọ́ fi ń wà sori eléyìí náà àwọn ẹ̀yà ọlọ́kọ̀ kan fẹ́ ká kí ìdí nù anábìnrin tó bá ń ṣàdéhùn bùsùlùmù kádéhùn yẹn kọ́ ma kódà bí ṣàdéhùn owó mọ́jáde ń ọ̀rọ̀ náà ni ìjà pàdé lágbo báyìí ó burú fún yàn kan wá retí rẹ̀ kan máa rí ọ wájú kan mú ọ pé á ah, lágbájá ah, nǹkan kan yà ṣẹlẹ̀ ni torí bá ti mọ̀yàn wọn àfikẹ́ ni so irú eléyìí ní ń jẹ́ pé èyí ń jẹ́ mùnáfíkì ó wà lára yẹn ẹni tó tí ò ní mú sẹ́ wọ́n ìdá tómìnà kan anábì ní ara àwọn àpẹẹrẹ tẹ́tù wọn fi dáàmú náà fi ké èèyàn mà òun kí n gbà tó bá ṣàdéhùn jàǹbá ní ọ̀padà ṣe tó tẹ́ bá fọ kàtàn tómìnà tẹ́ bá fọ kàtàn hàn jàǹbá ní òṣè tẹ́ bá fún lọ́mọ ọmọ akọ níṣẹ́ ọmọ akọ nkéwù kò ní kọ jàǹbá ní òṣè fún un yóò bọ̀ lu ọmọ òǹlòkù lónìí kò ní kọ níṣẹ́ tó yẹ kó ti gàgà tó yẹ kó kọ ilé ni. tò kí wọ́n fi nǹkan síyàn lọ́dọ̀ kọlọlẹ náà jàmbá ni kọlọ ẹlòmí máa mà mo ti rẹlòmí tó pé ṣèṣì tiẹ̀ ní kọ́mọ́ pé òun lè mú nǹkan lọ́wọ́ bá dẹ́gbẹ́ lọ́nà akádàpọ̀ ah, a ah, mi owó ìgbọ́wọ̀ mi dàpọ̀ sàpé ń kílẹ̀ ara rẹ̀ nu kí a owó ìgbọ́wọ̀ mi o owó ìgbọ́wọ̀ mi yẹn nà má dàpọ̀ ṣùgbọ́n bóyá sọ àwọn ẹnu ní onígbèsí ah, lọ́wọ́ ìfẹ́ lẹ́yìn fi ń dènà àti kó sínú jàmbá ìṣàdéhùn so tó bá ti fọkàn tán yàn náà ni irú ẹni tán fọkàn tán tí wọ́n yàn kan wọ́n yàn síbi kan gbogbo tí ń dá fìtínà láwùjọ yìí náà nù àdéhùn òsì lọ́nà gbogbo ayẹyẹ àwọn tá a ti yàn lóró yìí náà ara wa kọ́ ni wọ́n àbá ara wa kọ́ ara wa ni wọ́n sómi pẹ́ nìkan tí ọ̀làdéhùn lára àwọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tá a ládéhùn òun la mú náà làwọn afáfíìmọ̀ ni ẹ má bu ẹ má bu eléri ẹ má sọ̀rọ̀ sí eléri ara yín náà ni bẹ́ẹ̀ ṣe rí náà ṣe yàn fún yín o ara yín náà ti mú fún yín kàmá tẹ kúnnù yìí wá la àlẹ bẹ́ẹ̀ ṣe rí lọ́lọ́run ṣe yàn fún yín ó rí pẹ̀tọ́ pé èèyàn tó dá tó ládéhùn lọ́pọ̀ jù àwọn tó pọ̀ jù ni wọ́n mọ ẹnìkan lára wọn ní ọ̀nà so òun náà ni pé ẹ̀rìn ìfi ogun akáfi sínú ẹ̀rìn ìṣe sí wa ìpè àdéhùn ìpè àmọ́nà tó wá fi sí wa ní ọwọ́ òfèrè wọ́n àyàtìn wọ́n níbi àgbà wá mi ó ní wa ìsọ́mu wa sọ́la wa záàna anna ò mùsùlùmí anabi ni ayatul munafik salat wa ìsọ́mu wa sọ́la wa záàna anna ò mùsùlùmí sobi ìlànà fà ti ní pé àwọn kìíní yìí tó bá pé sí yàn lára tó pé wọn náà lò kúrọ́ wọn náà lọ máa ń yá apá àdéhùn wọn náà lọ máa ń ṣe jàǹbá tó bá tó fi tó bá fọkàn tán ọ ànábì ni wọn lágbára fún yàn o tó àmọ́ tẹ bá rí nǹkan ẹyọ kọ̀ọ̀kan lára ló ẹni yẹn tó a jẹ pé nìfàkù yẹn kì í sì nìfàkù akbaru yẹn àmọ́ tó bá pé lọ́nà ànábì ni káà kọ́mọ kọ́mọ ṣàlà wà níbi ìjẹ́ mùnáfìkì torí pé ìjẹ́ mùnáfìkì ara tó lágbára ni o ọlọ́wọ́n bò sọ̀rọ̀ mùnáfìkì pẹ̀lú rọrùn kódà ìṣesí mùnáfìkì yóò burú kèkúrú lọ níjọba ìdàgbìyàmà mùnáfìkì ẹ̀ máa wá kí lókè náà báyìí ẹ̀sìn rí mbẹ́ wà ní kò tí ẹ̀sìn mbẹ́ ìmbẹ́ mbẹ́ o ìsàlẹ̀sàlẹ̀ ńnàlẹ̀ mùnáfìkì ìdárkẹ̀lẹ̀ asfal ọlọ́ba ní mùnáfìkì ìsàlẹ̀ náà náà ní tó wọ́n mi kò situation rẹ̀ gan yóò tó wọ́ sí ju ìṣẹ́ntì wọ́n jẹ́ kékeré gan lóhun kó kó ṣàánú fún wa òun ti wá ní mùnàfíkì. na hadithi ẹlẹ́kejì Hudhayfa bin Yamani radiyallahu anhu wọn lọ gba hadithi wa wọn ni haddathana rasulullah sallallahu alayhi wa sallam hadithaini qad ra'aytu ahdahuma wọn ni anabi sallallahu alayhi wa sallam kó sọ ọ̀rọ̀ méjì báwọn ọ̀rọ̀ méjì là nàbí báwọn sọ ó ní àmọ́ òun tó òun ti rí ọ̀kan ọ̀dá lójú báyìí òun ti rí i wà á nà àǹtẹ́vìrì àkà ìwọ̀n àrètí ìgbà tí kejì ọ́ ṣẹlẹ̀ nìdí rí ó ní haddathana ó ní ànábì sọ fáwọn pé anna al-amanata nazalat fi jazri qulubi rijal ó ní jọ́tọ́ lọ́wọ́ kọ sọ̀rọ̀ ní tí ó kọ sọ àmánà kalẹ̀ inú ọkàn àwọn èèyàn náà ni àmánà bọ́ sí yẹn ni pé ẹ̀mí òkàlùkù gan mọ̀ pé nǹkan rẹ ni kéèyàn lámánà àdámọ́ mi àdámọ́ nìyàn gan yẹn ni pé nature nature mi yàn ó jẹ́ kí èèyàn mọ̀ pé ah, àmọ́ náà ìláfọkàntán ń da ni inú ọkàn àwọn èèyàn kọ́kọ́ wá. ثم نزل القرآن فعلموا من القرآن ẹ wo síwájú kí anabi sallallahu alaihi wasallam kó tó di anabi Ọlọ́run ọba ẹ wo àwọn èèyàn ara sábà fi ń pa anabi sallallahu alaihi wasallam lé òun ni kíni òun ni pé anabi sallallahu alaihi wasallam kanahu amin pé aláfọkàntán ni kó ní àmánà tó bá gbé nǹkan sí lọ́wọ́ kò ní fọwọ́ kàn láti kékeré so ó ń kálukú tí wàá mọ̀ pé ọmọ yẹn á ah, ọmọ rẹ ni tẹ pé láàrin ọmọ kékeré mi náà ń bẹ tó kọ́ ọmọ mi ó burú gan lọ yẹ àyàkuyà tẹ bá dájọ́ lé lọ́wọ́ yóò kó náà tiẹ̀ ni yóò na owó ẹ sì mọ dájọ́ ẹ èyàn wà gbé kóló lẹ́yìn tó ń gbé kóló yọmọ èyàn rò pé ń ju sínú kóló ni òun sì ń ju sínú kóló onú ọ̀nà fún tiẹ̀ ni jọ́sẹ̀ bá lẹ́ tọ́lọ̀ mí sì ní àwọn kan bẹ̀rẹ̀ tá a lọ sí kéèké báwọn wàláì gbogbo tẹ bá dá sí lọ́wọ́ kò ní fi ọwọ́ kàn bí tó wá kó yóò wá kó kọrin kalẹ̀ yóò mọ̀ wá yóò mọ̀ wá tíkẹ̀ la máa ń dáwọ́ àjọ ọwọ́ rẹ̀ ni gbogbo àdáwọ̀ àjọ sí ni àwọn kan bẹ̀rẹ̀ pé owó ìgbọ́wọ́ ti wá láti gbọ́ wa nà ní ní ah, ẹ̀dá sí kí lọ́wọ́ nínú ẹ̀kọ́ sí lọ́wọ́ òun làwọn kó sí lọ́wọ́ nínú páálí ṣúgà ló sì kó sí ìjọ tẹ́ bá kó ìwé yóò sì wá kó jáde fún yín kálukú sì gba tiẹ̀. èmi sì ń bẹ̀ wọ́n yarí ni pẹ̀tà ló yẹ kó sí lọ́wọ́ ẹ má kó sí lọ́wọ́ níjọ́ mi mọ̀ ó ti náwó yín nù kódà bó bá yọ lówó tó bá ya lówó yóò sọ wọn pé ta ló yọ yá mi ìjọ tó bá lọ fẹ́ gbóò rẹ̀ ní ní ta ló yọ yá mi ìwà ni ọmọ fẹ́ yáwó olówó yá gbèsè fi wọ́ lọ́rùn nìkan ìgbà tí lákẹ́ tí wọ́n dábàá wọn pé ah kí ọmọ yìí ṣe ya ìyàkuyà láti kéré báyìí ọmọ yìí pé ọmọ bẹ́ẹ̀ rówó ọmọ bẹ́ẹ̀ yáwó orówó yá gbèsè ti wọ̀ ọlọ́run ni aláì fi ṣe máa ń gbìnà kéékèèké láti wà láti gbà wọn. so òun ni pé àmọ́nà tó ń kálukú náà máa rí pé ah ìwà rẹ ni lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ń sọ wá di pé àkùrán náà wá sọ kalẹ̀ àkùrán náà wá sọ pé àmọ́nà o فعلموا من القرآن أو يتوام لكن القرآن في آه أسن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها فأشياء سيولون أسامنا دا ẹ̀dá ẹ̀ àdámọ́ mi nìyẹn gẹ́ kọ́kọ́ mà á ẹ̀rí kọ́dà ẹlòmíì gan tí kò kí ń ṣe mùsùlùmí àwọn yóò sì máa pọ́n lé wọ́n sì máa sọ̀rọ̀ dáadáa sí látara pé kíni pé ó ní àpọ̀kàtà ó ní ah, aláwọ̀ bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn tọ́bájọ́ súnà ń súpọ̀ kan ẹnìkan pàdé mi lónìí wọ́n á ń sọ pé àfa kan wọ́n ti kó lọ́dọ̀ àwọn àjọ tó ti kó báyìí oníkọ́dà christian ó ní ìmọ̀ kó ń mí sí àfa yìí wàláhì kàlà ó ní àfa yìí àá ipe àfa yìí modern rú modern tó lẹ́nu àárọ̀ ẹni ń sọ pé àjọ pàdé tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ pé lágbájá máa ń sọ̀rọ̀ kan ní àwọn oníkàkà àwọn ti kó bó ṣe yẹ kó kálukú ká rí nù pẹ̀lú súnà tá à ń ṣe súnà tá à ń ṣe bó ṣe yẹ ká rí nù kí á alágbájá yóò yan gbogbo nǹkan rẹ̀ ni ó ṣe kíní kíní kíní kíní onífọwọ́ kan kó ní nǹkan tó bó ṣe yẹ ká rí nù kọ́lọ́kọ́ sàṣewá bẹ́ẹ̀ kó ní kọ́ rọrùn fún wa. nam lẹ́yìn náà wà ulimu mina súnà wọ́n tún ma àmọ́ nana látara súnà nàbì kí àmọ́ náà wò á ń tọ́ dáa nìyà. ثم حدثنا عن رفع الأمانة Hudhayfa ni anabi wa sọ̀rọ̀ fún wa kí wọ́n padà gbé àmàna kó lórílẹ̀ ayé faqal anabi ni yanamu rajulu nawmatan ipe nígbà yẹn ọmọ ènìyàn ó sùn fatuqbadu al-amanata min qalbihi fatuqbadu al-amanatu min qalbihi wọ́n sì fa àmàna yọ kó nú ẹ̀yìn rẹ̀ àtòjú oorun làmánà ó ti máa kó lẹ́mìí ẹni tó lámà náà kẹmà rí pé ọkà bẹ̀rẹ̀ ah, kíni ah, ayé yìí ti ṣe kíní àyàn ah, ẹ wo ìgbọ́rọ̀ kan ní ìjẹta wọ́n ní pé ẹnìkan kó rí owó he ìkẹ́ nìyẹn ń ṣiṣẹ́ ní airport èkó news náà ni o sọ pé ó wá rí owó he wọ́n ní ó ti wá ń rí owó yẹn he ó dẹ̀ kẹta kí wá ṣe owó kékeré ní máa he tó báyìí ti ó sọ̀rọ̀ lè gbé kalẹ̀ fún yọ́sàn announcement yóò sọ̀rọ̀ gbé kalẹ̀ kẹ́ tó bá ní kó wá gbà ń so Lagos State wá wò pé ah, àwọn eh, house Lagos State wọ́n wá invite ẹ̀ pé àwọn fẹ́ rí irú ẹni tó dúró dúdú yẹn báyìí ibi tí wọ́n lọ ní pẹ̀lú káwọn bẹ lọ́fíìsì ayọ̀jọ̀kọ́ wá ní yé eléyìí ibùdó eléyìí o ìhè ah, wo wọ́n lọ lé gbé fún wọn láàílà kò tún yẹ kò tún dá fún mọ́ eh. wọ́n á fọ́ lẹ́ràn wọn wọ́n báyìí sùn so bí ṣe ń wí làwọn náà ti rẹ̀ bíbẹ̀ ni ah, ah. so wọ́n á tún wọ́n á ní lágbájá ó mi pé sẹ́yìn náà bá rí ní ìsìnkú lẹ́yìn náà sí ó ní ah, ó ní gbé balẹ̀ ó so bó ṣe rí nu wọ́n ti sọ ni yẹn ṣe nǹkan mi wọ́n ní wọ́n á gbà á kú fàyọ̀dọ́lù ẹ̀sàrò àmìsìlẹ̀wà yóò wá ní àpẹẹrẹ àpẹẹrẹ yóò wá dá ẹgẹ́ bí yóò wá kú díẹ̀ díẹ̀ yóò sẹ́kù mana ìtàmà pé ní ìtàpẹ́ ní mana asarun yasirun nǹkan tó kẹ́kẹ́ máa rí bí ìlà bí ìlà nǹkan náà lẹ́kẹ́ máa rí nípa ọ̀rọ̀ àpẹẹrẹ nípa àmánà tọ̀ ń bó ti kọ́ gba alákọ̀ọ́kọ́ nù fún mẹ́yà náà mú náà mẹ́ta tó bá tó yàtọ̀ mẹ́rin yẹn bá tó sùn fàkóbìlẹ ẹmẹnẹsẹ mi kàn bí yìí wọn tún gba àmọdé kónú ọkàn rẹ fàyàbọlọ ẹsẹrù ẹmísílẹ ẹsẹrù ẹlẹmẹjẹl yẹn ni pé àpẹẹrẹ rẹ bí wọn dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tẹmẹ pé ní ẹlẹmẹjẹl tẹmẹ pé tẹmẹ ń ròyìn ọwọ́ tẹmẹ ní yẹ dùnmú jìlá yẹ dùn àti tẹmẹ ní mẹjẹlẹ iṣẹ́ oko tó pé ọwọ́ rẹ̀ lé àbẹ́ tó iṣẹ́ tó lágbára tó irú yadu náà pè ní yadu ẹlmójìlá wọn ni mẹ́jà láti yadu kí kò sokoto wá nípa tó òun ni pé anabi ni kìnìún yẹn wá dáa ni pé nǹkan so lẹ́ẹ̀padà máa rí bẹ́ẹ̀ pé kí n kò so lọ́wọ́ yẹn kọ́ mẹ́jà là bí ó ṣe rí nu yẹn ni kajamrin dahrajati ala rijlik bí ẹni pé yẹn bá fi ògùn náà tó wá gbẹ́sẹ̀ lé tó wá ń mú ẹsẹ̀ rẹ lọ́mọ wọlé rẹ̀ ṣàpẹ́sẹ̀ ó tó níwọ̀nba ó ní fanáfikọ fàtàrọ́ o mùntẹ́sìrán yẹn pé ẹsẹ̀ rẹ yóò wá lé yóò wá wú rẹ pé nǹkan wà mùntẹ́fì kó wú kó fọmi sínú wàlẹ́ sọ fi iṣẹ́ ìhun ẹ̀wà níbà kankan bẹ́ẹ̀ ẹni pé àwọn kan mẹ́tẹ́ padà máa rí wọn ẹ mọ̀ rò pé alámọ̀ náà ni wọ́n gbàdé bá wọn palẹ̀ ẹni bá wọn kan lára wọn náà àwọn náà wọ́n pariwo aṣèlè ìfọyín aṣèlè ìfọyín aṣèlè ìfọyín gbogbo ẹ̀dá ṣe pàtó báyà wọn ní ti kankan tẹ́bá ní kiri lẹ́yìn yóò ní political propaganda ni àwọn political jimmy lẹ́lẹ́yìí àwọn political thought lẹ́lẹ́yìí political political political speech lẹ́lẹ́yìí so ẹ ní rí ẹ ní rí iṣẹ́ òun gan àbíkọ́ ah, láti ká alájí òun lẹ́ ń wúyẹ̀ gà èmi kàn sọ̀rọ̀ pọ̀ láti ọ̀rọ̀ ìtẹ̀mí ló ń gbọ́ wọ́n tó fún mi ládéhùn àti mo ti fọkàn sí mo ń tẹ́sí àbí ẹni pé ẹni kàn wú tí àbí ẹsẹ̀ tó wú tí iná tó wá wú iná lẹ́mọ̀ rẹ lómi ní public kódà ó débi ọ̀rọ̀ mọ́sálásí ẹlòmí ó sàdéhùn yá yín ní báyìí pàtó pé kí ni ẹfọn ni ó ti wá wú so tẹ bá bí bàbá kan ó ní ẹni ìní fọn yín nígbà táwọn <laughs> nígbà táwọn máa ń kiri àwọn òde yẹmi sí káàkiri tó máa yẹ lómi ìkọ́kọ́ wá wá gba donation ẹni tó bá tó lọ́mọdé àbílẹ̀ adìẹ ó ní ìní fọn èdè pọ̀ tó bá wò wá kó làwọn ènìyàn yéé àbá ìbá ló ń tì jẹ́ tó lẹ́nu tí ó máa fún àwọn èèyàn tí ó máa ran wọn ni wọ́n fẹ́ alẹ́bí wa ní lẹ́yìn sàfi yí ṣe ìhùn kò sí nǹkan kan tí ó sàǹfààní lára tó bá wú kí náà jóyàn nínú rẹ̀ ká lé omi kan omi tí mẹ́nu omi tí ó sàǹfààní ni omi tí ó sàǹfààní ni bẹ́ẹ̀ tí ó bá ti láti rùn anábì ní tó máa àkàzà hasad anábì ní tó bá tó yá ẹ̀ tó rí pé àwọn yóò tó máa mú òkúta wọ̀wọ́ pàtàkì wọ́n fi òkúta yẹn wọ́n fi gu ẹsẹ̀ wọn àtúntò ọ̀nà tọ̀ yẹn ni pé bí kéwòn tó mú òkúta kéwòn tó fi gun ẹsẹ̀ kóhun náà owú náà ni tó bá wú kí ni ó wà nù rẹ̀ omi tí ò wúlò náà ni sòwò ni pé gbogbo tí àwọn èèyàn máa ṣe ládéhùn gbà àdéhùn tí ẹ̀ ní orí nǹkan kan lédi rẹ̀ kò ní sáàmù náà ń bẹ̀ àmọ́ ní ọlọ lẹ́nu àwọn èèyàn tòun bá sọ̀rọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ má sọ ó ní fa yusuf ọ̀nà àbúyàtà báyà ọ̀hún anábìnrin ẹ̀ wà á rí àwọn èèyàn ń ó máa fúnra wọn ní wọ́n máa wọ ẹni tí wọ́n fún ní àdéhùn pé àtàní ah, ah, bàbá fọ̀rọ̀ yìí sí lọ́wọ́ ní ìsìn báyìí àtàní ah, wàá gbowó yìí sí lọ́wọ́ báyìí àtàní wàá fi ọmọ yìí sí lọ́dọ̀ tí ó bá mójútó báyìí àtàní ó bá ń kọ́ ọmọ yìí ń báyìí so ẹ máa wọ ẹni tẹ́ fún ní àdéhùn wala yakadu ahadun yu'addi al-amanat ẹ wá ní rí ẹnìkan tí ó lè mú àdéhùn wá ló bá ti gbé sí hatta yuqal tọ́ ọ̀rọ̀ wa dàrú láwùjọ débi pé àwọn yóò máa sọ pé inna fi inna fi bani fulan rajulan aminan wọ́n mọ̀ wá máa wá alákọ̀ọ́kàtà káàkiri pé ah, ẹ lọ sí ẹ̀wọ̀n bíbá àdúgbò wa nìsín kan ni lọ sí pàkátà bàbá kan mẹ́mẹ́ olódodo tó bá ti gbé nǹkan ní lọ́wọ́ bẹ́ẹ̀ ló ti bá nǹkan rẹ̀ wọ́n mọ̀ wá wá alákọ̀ọ́kàtà káàkiri anabi ni ẹlẹ́nu náà kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa wò pé ah lágbájá ata yóò kọ́ọ̀lù lè rọ́jò kúrò àwọn ọmọ sọ fún yàn pé má ajìládà wò pé ah, ẹnìyẹn ó láfaradà má azọrọ́fà wò ẹnìyẹn dára ẹni pé bí kálí pé ẹ̀wọ̀n gbé kálí zọ́rù bí envelope ẹni pé ẹnìyẹn jẹ́ ẹni tí ó ṣe kó nǹkan pamọ́ sí lọ́dọ̀ wọn mọ̀ á sọ pé ah má àkọlà ẹnìyẹn mọ̀ nǹkan dè mọ́lẹ̀ ó nílà káyìí ẹnìkẹ́ni kankan táwọn yẹn bá wá rí wọn wá wò mọ́ ẹ wá wúru ẹni wọn alẹ́bí wà máa fi qalbi misqala habbatin min khardalin min iman. ìta yóò wá burú lónìí pé ẹnìyàn ò ní ní ìmọ̀ ní ẹ̀yọ̀ kan lẹ́nu pẹ̀lú wa rẹ̀ tó dáhùn wà ní ní ìmọ̀ ní ẹ̀yọ̀ kan kọlọ kọmọ ṣe àtàánú fún wa kò ṣe wá ní mùsùlùmí gidi o. ó ní wàlàkọ̀tì ata alayya ànábì ní dájúdájú ah, ah, àsìkò kan sì wá délé mi tó ṣe pé wá máa ń bá lè ayíkun bá yá àkì tó pé mi èyí ti ẹ̀kú làkùnjẹ́ tẹ́lẹ̀ ò lè fi nǹkan sí lọ́dọ̀ nù yín tí bẹ́yìn ni àsìkò kan nílò pẹ̀lú yín tó kò sẹ́ńtì lè fi nǹkan sí lọ́dọ̀ nínú yín la nkana musliman tọ anabi ni tinu ẹni yaba wajẹ muslim gbati wala ba dina ẹrudan na wo aladi oníjó kó lè máa ṣe jàmbá wàyínkáàna nasraniyan kúrò bá ṣe pé nasara ni àwọn yahudi yàbí yahudi ẹni pé christian nàbí jew ni lẹ́rùndánná aláṣàáhìn irú ẹni yóò sì máa dá ọ̀rọ̀ padà pé àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ tó ń pàṣẹ fáwọn àwọn náà ní káwọn máa ṣe jàmbá ẹni pé mùsùlùmí tí ò bá máa rí àmọ́ náà dá padà pé ẹ̀sìn mi ọ̀gbárò lẹ́yìn kí n ṣe bẹ́ẹ̀ láíláí kí ló tó ń ṣe báyìí ah islam ló ní islam ló ní má ṣe abẹ́nu tí èsè mùsùlùmí náà àbójẹ́ nàìjíríà àbójẹ́ yahudi tó ń ná ọmọ dá padà pé ah, àwọn aláṣẹ àwọn àbáwọn ọ̀gá àwọn wọn ni ká má ṣe lólè yìí àwọn ènìyàn kò sí èèyàn ní ara wọn anábì wọn ni wà á mẹ́lẹ̀ yahum àmọ́ tọ́ àmọ́ ní àwọn ayé òde òní ìyẹn ni pé fama kuntu ubayi minkum illa fulana wa fulana àwọn kọ̀ọ̀kan náà ni mo lè fún ẹ ní àdéhùn nínú yín kí n fún lágbájá kí n fún làkàtì kì í sí kí gbogbo yín yán yán mọ́ ìrìn pé tí àsìkò padà bá dé náà wá ní òde ìfà ni òun rí kan bẹ́ẹ̀ àmọ́ wọn ò tí ì rí ìkejì níbẹ̀ yẹni pé ńgbà tí jàǹbá bẹ̀rẹ̀ jàǹbá ò tí ì bẹ̀rẹ̀ wọn ò tí ì mọ àwọn ò tí ì mọ rí jàǹbá lé táwọn ṣùkọ́lọ́ ṣàṣàánú fún wa tó wá jẹ pé tí ànábì ní òsì fáńdẹ́bí táwọn sọ́ábà ní òsì iná lẹ́nìkan wọn wá sọ lòfin ní wọn ni alùpùpù náà lè máa ti jàǹbá náà lá ilé ọ̀hà ilé ọ̀hà alùpùpù náà lè máa ti jàǹbá bò kó lọ́kọ́ wọn sàánú fún wa. qawluhu tọ̀ gbólóhùn ànábì sallallahu alaihi wasallam ṣé fẹ́ ṣe àlàyé àwọn kẹ́límà tó wà ń bẹ̀ tó jẹ́ àwọn gbólóhùn tí ó jẹ́ bí àwọn tó nídìí àlàyé wọ́n ní jazara ìmáà nàbẹ̀dẹ̀ fàtọ̀ ṣe jíìn وإسكان الدال المعجمة يعني كالدال تقول لهم لوكي فهو أصل شيء طبعا جز جز يقول كان يجبان والوقت وقت انتهى بالتاء المثنى كاتلو مجلون من فوق نيوكي الأثر اليسير يعني في أمور فاجدة دي نية والمجل مجل انتهى بفتح الميم وإسكان الجيم فتح الميم وبا sukun yóò gba jíìmù yóò gba sukun wà ó wa àtànàkùtù fìlìyẹ́tì òní kí ọwọ́ ṣó wọ̀nà ìyà àbí nǹkan kan mi tó ṣó bẹ́ẹ̀ min asari amẹ́lì bóyá nítorí eré pa iṣẹ́ kan tí yàn ṣe ni wà rírì àbí nǹkan mi ló ti ẹ̀ jiyàn tàbí ńgbà kan náà bẹ amọ̀báwọn kan yíyan gan nígbà kéèké ńgbà wọn wọ́n ti bá fọwọ́ yíyan gan yíyan gan yíyan gan lọ́kàn ní fọwọ́ tó mú so báyìí so ara tó pè ní ẹ̀lẹ́májúlónù. qawluhu mun yani mun yani muntab muntab kini wa kuna mutabarri'an yani pe muntarfi murtafi'an ni pe tí ó ga ni pe tí yóò wú qawluhu sa'in mana alwali alayhi en tó jẹ́ aláṣẹ fún ni pe tó jẹ́ aláṣẹ fún ko kì í ṣe ni àwọn àlàyé tí ń bẹ nínú àdéhùn yìí eléyìí níbí yìí náà láti mọ̀ pé àdéhùn àdéhùn kí a ní àkíyèsí nípa àwọn àdéhùn wa àwọn àmánà tí a gbà pẹ̀lú Ọlọ́run Ọba kódà ìmà ìmà tí a bá mọ ma Ọlọ́run Ọba yìí ẹni tó bá ní ìmà tí kò lò ó ẹni pé yẹn lò mọ̀ kéde pé yẹn jáfa nìkan o ẹni tí yẹn ni ìmọ̀ ni o tá a bá máa lò ìyẹn ń wájú ń dáràn tó bí wọn ṣe ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ síwájú àwọn Yahudi àwọn ọmọ sọ pé sami'na wa asayna wọn ni agbọ́ àní gbà ọ̀pọ̀lọpọ̀ ṣe wá ní mùsùlùmí àwọn olè sami'na wa ata'na wọn ni agbọ́ àsìgbà àwọn Yahudi ni sami'na ghayru musma'in àbá nàṣọrọ wọn ni agbọ́ àti sìgbẹ̀ntì ọ̀pọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ mọ síwájú kan ní gbogbo àwọn kan wọ̀nyí gbogbo àwọn kankan bá ti mà ìmà àmánà ni owó àmánà ni kọ́dà àláfíà ara wa àmánà ni a gbọ́dọ̀ ló síbi tí ò dáa kódà làákàyè wáyé àmánà ni kọ́ wá ní làákàyè kọ́ wá máa rọ orin sí bá kán orin orin orin orin orin ọ̀rọ̀ kùránì sínú làákàyè rẹ à kọ́ máa há hadith kọ́ máa wá àwọn mùtúùnù kọ́ máa rin sínú làákàyè rẹ tó yẹ pé àwọn àǹfààní tí àwọn ọmọ kéèké lè òní ìta ní wàlọ́ọ̀yì àtúntò akérò làwọn bá ní láti kékeré ni à báyìí kọ́ ni wọn kálukú sì wà lásìkò yìí o èmi ni kùránì tí o dúró kọlọ yìí o dúró torí pé kí ni àǹfààní yẹn ò sí ń gbà wọn kò sí lékewò ní lékewò tàfíìsù tó ẹ̀fì ẹ̀nìkan kan sí ń gbà wọn àmọ́ ní sí lékewò tàfíìsù ń bẹ gbọ́ òní kọ́mọ lọ bẹ̀ wọ́n ní òní lọ àwọn kò sì bẹ wọn àwọn pé ah, tàfíìsù ìfúsù kùránì yìí ń bẹ hà bí ó parí tó ń sùn yóò wá padà ọ̀lẹ́ akọ̀ránì so kí ni àwọn yóò fi òfin làákàyè wọn ṣe tọ́lọ̀ wọn bá ara wọn tọ́lọ̀ wọn àwọn ni ń ṣe wọn àwọn tó wò lákàyè parí kórin lọ́wọ́ kó bẹ̀ gbáà olùkórin àti fíìmù fíìmù òkú wò náà ni ogun tó fásitì tiẹ̀ ṣe ni àsìkò yìí gan amánà ni ọláì tí ọba kíyèsí bí ṣe ń lo àsìkò rẹ̀ kíkú kí mo gé jòkó yìí o tó lè sọ pé kí ni mo gain ọ̀la ìmọ̀ kíyèsí òun ra òun ra àsìkò tó lọ́n gbé fún ọlámọ náà ọ̀rá láre nù ọ̀rá láre nù so náà ni gbogbo àwọn àsìkò wa ọ̀la ìgbọ̀dọ̀ máa bí kọ́dà tó wáyé kó bá ti fẹ́ gbàgbé tún dá padà sí dára padà pé ah káì yé ti wo tí mo kí n tó jó kí n tó dìde yàn kí n tó dáa nù so èèyàn kí n wéètì àsìkò yàn kọ́lọ́ kọ́mọ́ṣáà sànú fún wa kọ́mọ́ṣáà ti wá ní ẹni tó tó gbàgbọ́ yẹ̀sìn سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ìbéèrè yìí lọ báyìí ẹ dákun ẹni tí ó yáwó lọ́wọ́ ẹ̀yìn nǹkan tó wá láì pa òjò fún un látara pé àwọn náà ẹsẹ̀ kó wọn gba owó kan ní ti ìdá àjọ ní ti pa òjò àtúbọ̀ àádìgbò tó parí wọ́n padà yẹ àdéhùn fún owó yẹn fún un ó sì sọ fẹ́ràn kó tó bá ti gba owó yẹn nípa oṣù wọn fún ní òtún máa ń sábà mọ́ra wọn wá fún ibi pé bíi five ní twenty thousand bóyá tó lákòókò tó ẹni báwo náà tí kò sí yẹ àdéhùn ọ̀dọ́. na ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó clear ni wọ́n pé ó fojú láti pé ó rí kò san sàmúlò ẹni yẹn kí wọ́n ní ọ̀rọ̀ rẹ lẹ́nu gbangba tó ti sàkíyèsí irú nǹkan báyẹn kó pe ẹni ọ̀hún pé á ah, àdéhùn tí a ṣe o kí wọ́n pe wọ́n ti yí àdéhùn yìí mọ́ mi lọ́wọ́ o àjọ kan ni mo fẹ́ gbà o kò sì rọrùn mọ́ láti eré gbà ṣe ẹ̀dá kò tọrọ lọ́rùn lọ́dún dúró ló gbọ́ ọlọ́run tí bá ti rí gbà tó làwọn wá sáré tó bá ń sáré kí n wá ọ̀nà níbi kúkẹ́ bí bọ́ tó àmọ́ èrè yìí tí mo rí nì ẹ̀rí pé tó a pé ní ẹni bá náà pẹ́ lè yí á ah, ó ti ẹ̀ ó ṣe ó ṣe ó ṣe bẹ́ẹ̀ ó ṣe tó káṣí wàá lẹ́nu ọba rí ọgbọ́ yé tí ń bínú tó náà kò ní bínú sí ọ tó náà ń rí Allah ya'lamu man khalaq ọlọ́run mọ nǹkan tó dá ọmọ pé tó ṣe kí ni kó bóyá o sí pẹ̀lú ìjàmbá ni tí wọ́n lọ ọ̀rọ̀ àìlọ́ kódà tí yẹn bá ró yẹn gbà tó wá parọ́ fẹ́ nìyẹn tó ń ti gbà ń tí àgbọ̀lọ̀ ń kórè ọ ẹ̀ẹ́n ó de yàn ó lè ó de yàn búlọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ kọ́lẹ̀ fún fi jàǹbá ni ọ́ tó ẹni yóò sì máa wọ pé èyí ti jàǹbá ó sì ń dé jàǹbá lọ́dọ̀ ọlọ́run ọba ìkọlọ̀ fún ọjà kan fún wa wọ́n mọ àwọn ọ̀rẹ́ bákan náà àwọn láàyè táwọn obìnrin máa ń lò fún ọdún ya ìran fúláwà sára wọn láwùjọ ìdájọ́ ìṣáàtì náà. ẹ̀yìn tí ó wà nínú súnà náà sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ òun náà ni ìfìlà ní sí ọmọ ká àti níbi ẹ̀ṣẹ̀ àwọn pé a fi ń ya àkèké a fi ń ya fúláwà sára nǹkan kàbáwọn yóò permanent ni bí kò ní permanent ni bí a permanent tattoo ni àbí on permanent tattoo irú àwọn kaba yìí ọba mu ọba mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n pé gbé wọn ni pé èèyàn fi làálì yẹn tí wọ́n fi kọ́ pélé sójú wọ́n ti pé èèyàn náà kọ́ bá mu sunna bí o ṣe bá mu kí wọ́n máa kọ ilà tí ó permanent bẹ́ẹ̀ náà ni kò bá mu kéèyàn máa fi nǹkan sára kí nǹkan yẹn ò ní permanent tí ó rí rí la bẹ́ẹ̀ ni ìyàwó tàtú ìyá kíní fúláwà sára nǹkan kaba yẹn lélẹ̀ kí lẹ́fẹ̀ẹ́ fi yẹn ṣe so kádúró níbi tí anẹ́sọ̀ ọba ọ̀sálà tó ní kí kádúró òun náà ni òun náà wà ní sunna kí o fi sọ́wọ́ àbíkọ́ lu sí ẹsẹ̀ kí lẹ́fẹ̀ẹ́ fi yà nǹkan tó wà lọ àyà so ẹni wílé àwọn béèrè rí anẹ́sọ̀ ọba ọ̀sálà ó ní láàánà lọ́ọ̀ ẹ̀lùwà síma wẹ́lmùsítọ̀símà anabi ni ọlọ́wọ́ ọ̀la ẹni tó bá máa ń ṣe wáṣímù nǹkan bẹ́ẹ̀ tó pè ní wáṣímù nǹkan bẹ́ẹ̀ tó pè ní wáṣímù aliwáṣímù wàlúwáṣí wáṣímù ní ìlà wáṣímù ní ìlà tó ṣe pé tàtú tó fún wọn ní ó lè jẹ́ pàmílì ó lè jẹ́ tí ò ní pàmílì méjèèjì náà ni anabi sallallahu alaihi wasallam ní ọkọ̀ wallahu a'lam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh onígbà yìí tẹ̀ báyìí pé àwọn èèyàn máa ń sọ wípé tẹ̀sí ti ṣe nínú ààrẹ àwẹ̀ kò sì gbọ́n wípé ìjà ni ẹ dàpọ̀ ẹ wá sí àlàyé ní ohun èyí sáfún náà ní ọ̀pọ̀ ìwọ̀n àbí. àwọn èèyàn ó lè ń sọ kò sáwọn èèyàn kan ti ń sọ ó lẹ́nìkan ẹ máa ń sọ ó ní ẹnìkan ń sọ tóbi nù àmọ́ àwọn èèyàn láwọn èèyàn ó dà kọ̀sáfà súnà kan rí láyé tó sọ pé tafsir ní Kùránì pé inú Ramadan ní pé bẹ́ẹ̀ àní kò sí kò sí torí pé kí ni ẹ̀rí tó wà gan-an pípé anẹ́sọ̀ lọ́ọ̀ sọ́nà nínú Ramadan yanzil alayhi Jibril wọ́n dárí sùkúl Kùránì wàláì múṣílà ẹni yìí ọ̀pọ̀ gan-an wàláì àsìkò ń bọ̀ tó pé gbogbo àwọn òdu rẹ̀ báyìí á pa ilẹ̀ ẹ̀jọ̀ tẹ́lẹ̀ wá ṣe àmọ́ wá sára ilẹ̀ kẹ́ wò sáfà sáfà oṣù nàlẹ́ sáfò ní ìmọ̀ lélẹ̀ yìí ṣe ń tó kéwu lélẹ̀ yìí ṣé ètè lélẹ̀ yìí ka ìdájí ṣé ẹ̀ lélẹ̀ yìí ka ìdájí kí ọmọ ní ìdá ìdá pé kọ̀rí náà ní jẹ́ la ilaha illallah áá la ilaha illallah so òun ni pé anẹ́sọ̀rọ̀ sọ́làm ni pé àbúrò rẹ̀ ọlọ́ anẹ́sọ̀rọ̀ sọ́làm ó ní Jibril máa ń sọ̀kalẹ̀ wá bá anẹ́bí ní Ramadan yudarisul Qur'an kí ló ń pè ní dárọ́sà fáàlà mana musharaka bẹ́ẹ̀ni isnayin ìmọ̀ ń kọ́ anabi sallallahu alaihi wasallam ní al-Qur'an mudarasa mudarasa síbẹ̀ tó wá wo ti tó wá yàtọ̀ tó tẹ́wọ́ tínú tínú àdéhùn sísúnà Ibn Majah tó ní majtama qawmun min baytin min buyutillah yatluna kitaballah yatlun wọ́n ń kà tìláwà wà lọ́tọ̀ wọ́n yatadarasunahu wọ́n ń ṣe mudarasa rẹ̀ ọ̀tọ̀ ni iná ni Jibril mọ́ wa ń bá Nabi sallallahu alaihi wasallam ṣe mudarasa ló gbé wa tó ní pé kéèyàn máa ṣàlàyé nǹkan fún yàn tòká ní kéèyàn ṣàlàyé lẹ́yìn tí Ànábì ń ṣe nínú Ramadan kí ló wá burú mẹ́ẹ̀ tó lẹ́yìn náà Imam Malik lọ́sìn ní kóhùn kí n ṣe tafsiri nínú Qur'an kánú ẹgbẹ́ kò kí n ṣe wáàsí nínú àwẹ̀ kì í ṣe wáàsí nìkan àti lékéwú yóò close ẹ̀ ni yóò close ẹ̀ yẹn tó di pé kí ni Imam Malik máa ń bí sí pẹ̀lú Al-Qur'an kì í ráyè ka Al-Qur'an ní gbogbo ọjọ́ ọjọ́ yòókù kò tí kura sí èyí rọ̀mùdọ́n bá ti dé yóò wá sọ fúnni kí ó wà ní kẹbáàbù lórí alukur'an nìkan so ǹjẹ́ ìmọ̀ mọ́lìkì wa sọ pé kí n tún gba àwọn bíbí àná ẹ wá tó wá máa wo bàbá mùsàlùmí yìí o kí màá ń sòfin ẹ̀sìn wá sí o ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ kọ wí ọkọ ní bíbí àná ìgbà tó yá sáà ó tún ní ẹ̀ṣẹ̀ nìyẹn à ẹ̀gbọ́n kan ó ti wọlé wọlé anábì ọlọ́run tọ́lọ́run rántí wà rí ọmọ ìgbà wà yé èsì yìí gan èsù kọ́ gbé fún pé bídíà ńlá kọ́kọ́ tàbí èsù tó gbé fún ẹ̀rẹ̀ kejì pé ẹ̀sẹ̀ ni ṣòkò tábà súnmọ̀ ìtọ́jọ́ sọ ọ̀rọ̀ tí wọ́n lọ ọ̀rọ̀ àìmọ̀ náà. Assalamu alaikum. Wa alaikum assalam. Bẹ́ẹ̀ ni bàbá yìí, àwọn preach to someone who is Muslim woman, female Kò sí tó burú mbẹ̀, tí bá rẹ̀ ní tí kò sí sunna àtọkùnrin àtobìnrin, ìyẹn láǹfààní àti sọ̀rọ̀ tí wọ́n bá láǹfààní àti bá sọ̀rọ̀ pé ah, àwọn ẹlẹ́rìí múra yóò tún náà ẹ̀rú ìjáàbù yóò bá mu ẹ̀rú máa lo ìjáàbù tó dáa àbí àìlo ìjáàbù yìí kọ̀ dáa tó burú mẹ́ sọtẹ́ni ẹ bá ti sọ ìwọ̀ tó yẹ pé pé ń kọ́ tó kójú ta gbangba náà ni so ad-dinu nasiha ad-dinu nasiha qulna lillahi wa li rasulihi wa li a'immatil muslimin wa amati àti gbogbo mùsùlùmí náà ló ní tàbí àwọn ilé ibóbìnrin sọ̀rọ̀ ibóbìnrin sọ̀rọ̀ òkúrọ́ ibóbìnrin sọ̀rọ̀ ń lọ sọ́jà lè ra pàmò ọ̀n ra ẹja lọ́kùnrin ibóbìnrin sọ̀rọ̀ òkúrọ́ ó ṣe kí ló dé tó ìyàwó lọ́yẹ kọ́ mọ́ wá lọ lè rà àbí ìbáwọn obìnrin lọ́wọ́ lọ́jà àwọn ibóbìnrin sọ̀rọ̀ ó sì ibóbìnrin ra ẹja tó lè ibóbìnrin ra ta sọ̀rọ̀ lọ́kùnrin sàrò fún wa. bákan náà what is the advice to a person who is dating or who is doing sunnah but want to marry a person that is not doing sunnah. tó bá jẹ́ pé ọkùnrin bá ní ló bá fẹ́ fẹ́ kò kì í ṣe onísúnnà ṣùgbọ́n náà máa rí àpẹẹrẹ ẹni tó bá ń pè é fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó bá ń bá sọ̀rọ̀ pé ṣe nǹkan báyìí tí wọ́n ti ń improve tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tí ń ṣe tó ìyóò kò sí tó burú bẹ́ẹ̀ tó omi pẹ̀lú ẹni yẹn ó ti ní sílù fún ẹ̀sìn ó ní ó ti ní ìpalẹ̀mọ́ nínú ẹ̀mí rẹ̀ fún ẹ̀sìn tó tó bá ti ń rí lẹ́sìn òun yóò mọ̀ gbà náà nílùú yóò mọ̀ gbà náà lẹ́fúlẹ́ lómi bẹ̀rẹ̀ láti fi ìjáàbù kékeré yóò padà di láńlá láti fi láńlá bí ibi yóò máa lo glove láti fi glove yóò máa lo socks láti fi socks yóò lo glove láti fi glove yóò padà di pé yóò lo nìkọ́ọ̀mù lẹ́yìn pé tàdá rújì ni ẹni pé gradually gradually náà ni ó fi ń mú tó tó di pé ń sìn rọrùn sọ àmì ẹ̀ńtọ́ pé lo ìjáàbù yìí nílò kankan o ọ̀dà yẹn rà fún ẹ àní ìní ló mọ̀wùlẹ̀ rà ọ̀dà kékeré àní ìfẹ́ ọ̀dà òmùrọ̀ lè kóra rẹ sí ọ̀nà o wá ẹlòmíì tó ń ṣe lọ o yìí tó burú jù wọ́n tó bá wá jẹ́ onísúnà lóbìnrin mọ̀rọ̀ fẹ́ yìí máa ṣéǹjì rẹ o bí wọ́n ṣéǹjì wọ́n ṣéǹjì yìí wọn wà advisable rárá kò tiẹ̀ kò sí mọ̀ràn fún yìí wọn ẹni tí ò ṣe súnà lọ́bìnrin lọ́kùnrin obìnrin wọn tó ṣe súnà má dé díẹ̀ o torí pé kí ni ipá yìí ká wọn mọ́ o ike ipa wọn ẹ̀sìn ọkọ náà nìyàwó ṣe máa ń ṣe ẹ̀sìn ọkọ náà nìyàwó máa ń ṣe ṣe ló di pé wàhálà rẹ pọ̀ wàhálà rẹ pọ̀ sínú rẹ pọ̀ ìwàlá rẹ wà kó bọ̀ wọ́n fẹ́ sọ́kọ́ lórí dìde rẹ ní wọ́n fẹ́ sọ́kọ́ lórí àpọ̀dà bíi oníwọ̀n bá sọ̀rọ̀ sókè kófin rúgbọ́n ẹlẹ́fẹ́ sọ́kọ́ ní ìdàkúdà ò ní òde rọ́nà lọ ilé ríbu rẹ̀ dènà lórí ọmọ kúnlẹ̀ mọ́ o wẹ́ẹ̀ ní tí ekúlẹ̀ wà tí wọ́n ní ekúlẹ̀ náà ni kí wọ́n náà wá àmọ́ wọn kúlẹ̀ ọkọ rẹ̀ wọ́n kúlẹ̀ ọkọ ń kúlẹ̀ àdáwò ni yóò kó bọ̀ torí rẹ̀ kọ́lọ̀ mọ́ta tánú pẹ̀lú àwọn experience oríṣiríṣi ní ẹ̀dẹ̀ ìdílé gan kò wà advisable rárá wallahu a'lam náà. Assalamu alaikum sáà. Wa alaikum bí a imam tí máa ń wusẹ́ ǹjẹ́ wá sí ọ̀nà ẹ̀ fún wa láti máa ṣe ìwádìí imam tàbí kí wọn lẹ́yìn bóyá irun wusẹ́ tàbí ń tán kàn kò sí ń tó bá ti kò kọ́ máa béèrè káàkiri kò mí kò tó wáyé béèrè káàkiri tó máa béèrè pọ̀ bá tó máa béèrè pọ̀ njọ́ tó bá ti mọ̀ dé a ah, mọ̀kànlẹ́yìn. mọ́tò bá ti mọ̀ sí wàhálà wọ́n lọ náà. Please, what is Islamic view on a Muslim woman who decide to go to cemetery for worship of cattle, sweeping the gate, and sweeping the gate? Um,

ẹlmọkọdù anabi ní ìbínú ọlọ́yọ̀ máa bá àwọn tí wọ́n bá ń lọ sí sàárè ilé obìnrin ṣùgbọ́n máa lọ sọ ẹ fílẹ̀ fọkùnrin àwọn iṣẹ́ eré ń bẹ kí kọ́lọ́wọ́n bá yàn fún obìnrin tí ó máa ṣe anabi sọlọ sọlọ ní pé tí obìnrin bá ń kírun rẹ̀ déédéé tó ń gbàwẹ̀ rẹ̀ déédéé tó sì ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ tí ń ṣe dára sọ́dún kọ rẹ̀ anabi ní gbogbo àwọn iṣẹ́ olóore ní abábẹ́rẹ̀ kan obìnrin kan wá bá anabi sọlọ sọlọ ó gbé challenge wa bá nẹ́bí ni kí àwọn obìnrin náà náà wá delegation òun jẹ́ delegation òun jẹ́ delegation wọ́n delegate wọn fáwọn òun jẹ́ representative fáwọn obìnrin fún àwọn náà wá pé ah, ah, gbogbo iṣẹ́ rí àwọn èrì ṣe àìrógún lọ àkínrí ẹ̀rùn kí ní mọ́sálásí àkín gbogbo iṣẹ́ rí àwọn èrì ṣe ilé làmọ́ wà ànábi wa ní kíkẹ́ bẹ́ẹ̀ sí wàánu lẹ́yìn wọn náà kẹ́sì ń ṣe tó báyìí kẹ́ ṣe nítẹ̀sán táwọn ọkọ̀ nítẹ̀ ń kírun gbogbo ládá táwọn ọkùnrin bá ń gbà ẹ̀yin náà máa gbà á nu arábìnrin náà wá dùn wá kó wájú ànábi wọn ni Allahu Akbar wá dùn lọ tòun ni à ń lọlé ń ṣetẹ́ kí à ń lọlé wà láàrẹ káàkiri à ń lọ kò sí nínú iṣẹ́ obìnrin ẹ̀fílẹ̀ fáwọn ọkùnrin wà kọ́rin náà fi òyò ti kún ẹ jòkó nínú lẹ́yìn náà ni ẹ jòkó sí tí wọ́n lọ wọ àìná. ọ̀hún ẹ̀yẹ́ ti yàtọ̀ ká pé wọ́n bá gbé òkú lọ òkú lọ sí tẹ́ wọ́n ti nìkan bá ń wẹ̀ á kò sí nǹkan kan wọn náà ni wọ́n lọ náà ni wọ́n lọ lé wẹ̀ ni ó yàtọ̀ fún wọn lọ lé sí visitation Allahu a'lam náà. ṣé ìbéèrè lọ báyìí ṣé o ti dandan tí èdè bá pọ̀ lọ ọgbọ́n tí kí ẹ̀ tó ṣe láì àti pé ṣáàkàtẹ́rù fẹ́lẹ́ ṣe rẹ̀ dání sàlámà yẹn. rọ̀kàtẹ́rù fàjẹrẹ sunnatun mu'akkada ni sunnatun kan pa ni. tó ṣe pé gbogbo àdé àlẹ́sọ̀ ọ̀sọ́lọ̀ máa ń kì í tó bẹ́ẹ̀ sì ni ẹlẹ́kejì òun ni pé kéèyàn tó ọmọ yẹn tí kò tó lọ sí hajj kò kì í ṣe pé dandan ni wákà àdéhùn kan bí nínú sọ̀rọ̀ Muslim ibi arábìnrin kan bí àlẹ́sọ̀ ọ̀lá pé ọmọ tí mo gbé lọ́wọ́ yìí òun wá gbé sí hajj tó ní níbẹ̀ ni ó ní fún ike bá lọ sí maka ṣe hajj náà nìyẹn yóò jẹ yóò ní ládàá rẹ̀ tó wá ní wàlákì àmọ́ wọ́n ní ládàá pé wọ́n ló mójútó tí fi ń ṣe wàhálà àmọ́ wọ́n ló ní ládàá tiẹ̀ o wọ́n ló tún ní ládàá pé wọ́n ló mójútó tí wọ́n fi lè ṣe sọ wallahu a'lam náà. mo ka ìgbẹ́ yìí àwọn muslim brothers ní ilé arọ́ àti wọ́n ní pàkàtà wọ́n ní òtọ́ sunday inshàlá àwọn aṣèkè àjà wọ́n ní wọ́n àbáwọn ti lẹ́ṣọ̀ kan ní abúlé ẹ̀yà àbọ̀ wọ́n ní kí á gbé nǹkan ìdílé bẹ́ẹ̀ ọlọ́run sọ àlẹ́ sọ̀rọ̀ yìí. bákan náà oníbẹ̀rẹ̀ ilé ìgbà sálámà yòókù ẹ dákun sí ní ìdájọ́ iná bí orokùn tí wọ́n kọ àwọn àti mahamadu sí kí wọ́n fi sí ọwọ́ ìdí àìkú ní tẹ̀lé náà. tọ́gbọ́n bá ṣe báyẹn sọ̀rọ̀ nǹkan báyẹn ọkàn yẹ kí n ò jìnnà sí i tọ́kẹ́ wọn bá ń lò fún ìṣọ́ra olóògùn kan bóyá yóò wá kó allah muhammad sí ẹnu tó kàn kí wọn ṣọ́ra fún mẹ́rin ni pé àti máa gbé wọ tọ́ìlẹ̀tì àwọn tó abúké bá ṣe bẹ́ẹ̀ wallahu alam kò sí nǹkan tí ó burú ń bẹ̀ àfi tí ọkọ yẹn bá ń mọ̀ pé èmi ń ṣe sọ ó ṣe wáyé mo ta pé ọgbà pé sọ ni tó kàn wọ́n pé èmi kan fi sọ́wọ́ ni kò sí nǹkan tí ó burú àmọ́ kò kò dáa torí èèyàn fẹ́ máa gbé wọ bí àwọn ààyè ẹ̀gbin so kí wọ́n wá nǹkan míì láti máa láti kọ sí ara nǹkan báwọn tí wọ́n gbọ́ wọ́n lọ. onígbà wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nam ṣíà tí ó bá gbà pé àwọn sàhábẹ́ ànábì Abubakar Umar Uthman tó gbà pé kékeré ni wọ́n. so ṣíà tó bá gbà pé Al-Qur'an tí ń bẹ ní ọwọ́ ogun mùsùlùmí yìí wípé kò pé wọ́n yọ kú mẹ́ẹ̀ tó irú ẹni yẹn ṣé àtúgbà pé àwọn ìmáàmù méjìlá kan bẹ tó pé màásùmù ni wọ́n kẹlẹ àmìlíyà kí wọn ò lè ṣẹ́ lọ́hùn bíi àwọn ànájọ́ ọlọ́run wọn kí bọ́lá ṣe máa ń sọ wọn níbi àwọn àṣe irú ẹni yẹn káfíọ̀ ni kẹfìrí ni kẹfìrí náà níbi ẹni wọn ṣùgbọ́n lọ́wọ́ àìlọ́wọ́ náà ẹni tí mo fi yàn báyẹn yẹn ni pé àwọn ṣí àkànbẹ ó ń pè wọn ní zèdíyà àwọn afa súnà wọn kì í pè wọn ní káfíò àmọ́rú àwọn zíà ṣe ìdí àwọn ọ̀gá ní ìsìn láti wọn kì í sí ní wọn sí láyé àwọn kì í bú sọ̀hábà wọn kì í ṣe pẹ̀lú àwọn sọ̀hábà so òye sí gbogbo àwọn bí ìmọ̀ méjìlá kan máa tún lọ́rọ̀ gbá wọn kàn nífẹ̀ẹ́ Ali radiyallahu anhu sòrò àwọn yẹn àwọn afáàní wọn kì í ṣe kèfèrí àmọ́ tó bá ń ṣogbó àwọn tí mo sọ yìí káàfì kèfèrí ni náà. bákan náà ẹ lákun sáà lè máa kólẹ̀ tí wọ́n bá tó bá ti ní àwọn ènìyàn kò ní kiri àti àwọn báyà. ká ló sọ fún wọn pọ̀ nítorí pé wọn ò kúnlẹ̀ dákun ẹ̀gàn àfikótọ́ ó fi kó ni àfikókó lè bá a dùn náà náà òun ni pé tí wọ́n bá ní pé àwọn náà yẹn nítorí ọ̀rọ̀ kúnlẹ̀ ilé kan náà mọ̀nà ilé kan náà mọ̀kùnrin mọ̀kùnrin wọn làwọn náà sọ ọlọ́run àìlọ́. bákan náà ṣé ó lè sọ kí a kí a tó lẹ̀ tàbí kí a tẹ̀ fún bàbá àti ìyá. àti máa ń dáhùn ilé. tí wọ́n ní pé abẹ́ ti àlàyé fún ẹ pé òfin kò gba rírà àkọ́kọ́. ó mi pé dáa fẹ́ sàlàyé mi ọ̀pọ̀ tí mo mọ̀ ọ̀dọ́ alẹ́ nìkan ọ̀ àwọn ọmọ tí wò náà ọ̀ ọ̀pọ̀ gbọ́ tí mo mọ̀ rọ ẹ̀rí kókó yẹn àlàyé náà lè yọ ṣe ó ti fún ọ náà lè ó sì fẹ́ lọ́wọ́ bá tó dé kí ọwọ́ wọn ní ẹ̀mí àmọ́ ìtọ́kọ́ jẹ́ àkọ́kọ́ jù ní pé wọ́n tó fẹ́ ṣe gangan ní ìsìnkọ́mọ̀ nínú ẹ̀mí rẹ̀ kò dúró dédé nínú ẹ̀mí rẹ̀ tó bá ti kí wàhálà bá ti lè ṣẹlẹ̀ tó ọlọ́run padà ṣe kí ni ló padà fún ọdún makaraj náà ní sẹ́kù sílẹ̀ ń tẹ̀lé ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọ̀lọ́ nínú pàtàwọ̀ àwọn ọ̀rọ̀ kúlẹ̀ gangan náà ń sọ pàtàwọ̀ ń sọ̀rọ̀ yẹn wọ́n wá ní táwọn tó bá ti yọ síyàn tó bá láwọn pààyàn àbáwọn wúṣí ti dúkìá yẹn wọ́n wá ní kó kúlẹ̀ fáwọn sheikh ni àwọn kan ní pé kò sí kankan kó lè kún un sheikh wa ni àmọ́ tọ́lọ̀ bá rí ọ pé lódodo tó rí ẹ̀mí rẹ̀ lódodo pé ọ̀fẹ́ ṣe kún ẹnì kankan wọ́n ní sheikh ni tó bá dúró délé ọlọ́wọ́ bó ṣe kéde yóò ṣe mákàrà jù fún ọ ọlọ́wọ́ bí wàá ṣe là ọ. sèkúrú nǹkan bá ń dábàá fẹ́ ṣẹlẹ̀ kí á pọ̀ tí mo mo jẹun díẹ̀ díẹ̀ Allahumma fini ni mo ṣe Allahumma fini ni mo ṣe Allahumma fini ni mo ṣe wàláhì àdìmọ́ náà bọ́ là ọ́ náà bọ́ là ọ́ àdìsá nẹ́bì ni àdìkárà nẹ́bì tó rìn lẹ́ni ọlọ́wọ́n lọ ẹmọ yìí ìṣòro bẹ́ẹ̀ fi ń ka àwọn èèyàn fi ń ka àwọn brothers tó kí wọ́n ní àfikún kúnlẹ̀ lónìí wà lóye láti àwọn ènìyàn ọ̀hún tó bá gbé kíní ká kọjá fún wa lọ́mọ lọ́mọ lọ́mọ lọ́mọ lọ ọlọ́wọ́n wà lánàá so but sídìkùnlẹ̀ iman wà sídìkùnmọ́ arab ó kéré lẹ́nu tó wa gan so nípa onífà àìmọye àwọn tó ti pété pèrò pété pèrò pété pèrò pé ọjẹ páànù ìyá ní èdè tó sì dáa ni wọn sì mọ wò ara wọn náà yọkọ lọkọ ẹdá kan ẹbí lẹ ẹ máa ẹ máa jẹba ẹdá kan ẹdá kan ẹbí lẹ ah, àti bá alánà ni alánà máa níta tó tí ẹ bá ní sídìkú máa lọ tó pàtàkì wà láyé ní wa ní jíkàwé lè wò pẹ̀lú ọlọ́run bá wa pẹ̀lú nǹkan tá à ń ṣe pẹ̀lú ọlọ́run bá a sídìkú máa lọ ó pàtàkì gan ṣùgbọ́n ọkọ̀ wọn já الله اعلم نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم والله لا والله لا انسى والله والله شغل السلام عليكم هو علاقه هو علاقه